Otasansan rédíò and TV. rédíò Yínká pàrọ̀jù ẹ̀dá ìfẹ́lẹ́ hmm. ó ní àwọn pìrìsẹ́tà kọ̀ọ̀kan tí wọ́n ń rà sí ọ̀dọ̀ wọn. Hmm. tó jẹ́ wípé irú àwọn pìrìsẹ́tà gbà náà gan wọn ò ní lérò wípé àwọn lè dé irú ipò bẹ́ẹ̀ hmm. àwọn rédíò kan wá ń pe àwọn báyìí tó wá ń kó láwọn lórí báyìí <laughs> nígbà tó wá yá ilé iṣẹ́ orí ọbẹ̀ àmì Mm. àwọn náà gbé rédíò àwọn náà kalẹ̀ mm. àwọn náà tún bẹ̀rẹ̀ sí ní ra àwọn èèyàn kọ̀ọ̀kan débi mm. wípé wọ́n lọ rèé mú ọ̀kan gan ní ọ̀dọ̀ ayífẹ́lẹ́ náà nígbà náà lára àwọn tó ń ṣiṣẹ́ lọ́dọ̀ ayífẹ́lẹ́ táwọn mìíràn rà á ní ìgbà náà. tájàgbà. tájàgbà ní ìgbà náà. ok. so ṣé ẹ ti mọ̀ wípé ebi tí èèyàn bá rí wípé yóò gbé òun èyí ó dókòó sí. níbẹ̀ jàmbá ti ta bẹ́ẹ̀ ni lèyìn ó mm. jókòó sí. so tọ́lí mm. tíńtà mm. òun jẹ́ a lè ṣe ní sọ̀rọ̀sọ̀rọ̀ tó ètò bí abẹ́rin kò sónú àti ìyẹn. Eh, eh, eh, ibi tá ẹ dé yẹn nípa ti fọ́nì tíńkà ìyàtọ̀ díẹ̀ wà láàrin ti fọ́nì tíńkà pẹ̀lú àwọn tí ẹ̀ mú àpèjúwe wọn yẹn wá nítorí pé àwọn tí ẹ kọ́kọ́ mú àpèjúwe wọn yẹn wá tí wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú rédíò kan tẹ́lẹ̀ tí àwọn rédíò míì jágbà àwọn yẹn ti akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n ti wà lẹ́nu sẹ́tẹ́lẹ̀ òun ni àwọn yẹn yàtọ̀ tó wà láàrin wọn pẹ̀lú fọ́nìtìǹkà ní pé fọ́nìtìǹkà kò ṣe bẹ́ẹ̀ ní ìrírí bá a ṣe gbóhùn sórí afẹ́fẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọkàn láǹfààní a pé ó ní ẹ̀bùn léyìí tó ń lò ní orí social media oni tó fi yàtọ̀ yẹn ẹ máa bọ̀rọ̀ yín bọ̀. ẹ ṣeun ìyàtọ̀ tẹ wá sọ ní kó yàtọ̀ yẹn ó dáa ǹjẹ́ Ibrahim Labaika Hmm. ǹjẹ́ ó kọ́ṣẹ́ mọṣẹ́ nípa bá àti sọ̀rọ̀ rédíò. Hmm. iṣẹ́ wo la mọ̀ sí. olórin ni olórin Islam. wọ́n mọ̀ pé rédíò kan kó wa mọ̀ ṣètò ń bẹ̀ lọ́dọ̀ orí hmm. yomi afdal. lọ́ndọ́nà mú ìwà Adégòkè. iṣẹ́ wo lẹ mọ̀ sí. òṣèré ni ìpàdé ni wọ́n mọ̀ pé ń bẹ̀ kíkó wa mọ̀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 Eh, tajudeen olówó òkèrè lórúkọ tèmi ìnàjú ẹkùn tí bọdẹlẹrù ní gbogbo ìgbà ṣọ́ọ̀pù yìí ni mí ìkòyí ẹ̀ṣọ́ nílé baba tó bí mi lọ́mọ eléyìí tí a tún mú wá òun náà ni ọ̀rọ̀ tí ó ń lọ láàrin Alhaji Oríyọmí Hamzat àti Funny Thinker tó ti so mọ́ eh, Dr. Yinka Ayefẹ́lẹ́ tó ní iléeṣẹ́ Fresh FM ìgbà tí mo rí fídíò tí Funny Thinker tí ó tún release lórí péèjì rẹ̀ níbi tí Dr. Yinka Ayéfẹ́lẹ́ tó ti ń ṣe àdéhùn fún un wípé yóò bẹ̀rẹ̀ ètò lórí gbogbo àwọn rédíò station tó jẹ́ ti Yinka Ayéfẹ́lẹ́ ìyẹn ló mú mi pé ah kí ni ṣẹlẹ̀ mo bá pe ọ̀kan nínú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ lórí social media tí ọ̀rọ̀ sì yé tọmọ bí nǹkan ṣe ń lọ ọlálẹ́kan àìdé abẹ́rẹ́ ọ̀rọ̀ ọlálẹ́kan àìdé abẹ́rẹ́ ọ̀rọ̀ èmi àti ẹjọ́ ṣe àtúpalẹ̀ àwọn ọ̀rọ̀ kan ó dẹ̀ ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan tó ṣókùnkùn nípa ìṣẹ̀lẹ̀ àárín tàbí kí mo lè pè ní ìbáṣepọ̀ àárín Alhaji Oríyọmí Hamzat àti Funny Thinker pẹ̀lú Dr. Yinka Ayefẹ́lẹ́ n tó jẹ́ kí n pe Ọlálékan Àyìndé abẹ́rẹ́ ọ̀rọ̀ ó wípé comment àwọn èèyàn tí mò ń tí wọ́n fi ń ránṣẹ́ sí mi tí mò ń rí tí mò ń kà tí mò ń gbọ́ ó ń ṣe mí bákan mo fi wò wípé ẹ jẹ́ kí n bá ẹni tó lóye nípa iṣẹ́ kágbóhùnsáfẹ́fẹ́ ká ṣe content ká ṣe fídíò lórí social media abẹ́rẹ́ ọ̀rọ̀ wọ́n á fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ ìfọ̀rọ̀wérọ̀ àtúpalẹ̀ tí abẹ́rẹ́ ọ̀rọ̀ tó ṣe fún mi lórí ọ̀rọ̀ yẹn ẹ farabalẹ̀ o ẹ jẹ́ àjọ gbọ́. ẹ káàsán o. ẹ tà. àpò ọjọ́ méje o. ọjọ́ kan pẹ̀lú. ẹ bá ní nípa àwọn aráalé tán wò wá tán gbọ́. orúkọ mi ni comrade ọlálẹ́kan àyìndé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ sí abẹ́rẹ́ ọ̀rọ̀. abẹ́rẹ́ ọ̀rọ̀. bẹ́ẹ̀ni. ẹ a pè yín láti mọ yín gẹ́gẹ́ bí sọ̀rọ̀sọ̀rọ̀ ní ọlọ́dẹ ń gbà lọ́wọ́lọ́wọ́ lórí aáwọ̀ tó ń lọ lọ́wọ́ láàrin gbajúgbajà òṣèré pèdèpèdè lórí afẹ́fẹ́ alhaji oríyọmí hamsat àti ọkùnrin gbajúmọ̀ aláwàdà lórí ẹ̀rọ ayélujára funny thinker láìpẹ́ yìí la tún rí tí ọkùnrin yẹn tí ó tún ṣe fídíò míì pẹ̀lú gbajúmọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ kan lórí afẹ́fẹ́ tó dẹ̀ níléeṣẹ́ rédíò kan nílùú ìbàdàn àti káàkiri orílẹ̀ nàìjíríà dókítà yínká ayéfẹ́lẹ́ oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ti wá ń sọ̀rọ̀ nípa ìṣesí àti ìwà arákùnrin tí wọ́n ń pè ní funny thinker yẹn àti ìbáṣepọ̀ tó wà láàrin òun àti alhaji oríyọmí hamsat àwọn ní gẹ́gẹ́ bí òun òye tọ́dẹ̀ mọ bí ṣe ń lọ káàkiri àwọn àárín àwọn alámúlùúdùn kí ni ìwòye yín ẹ̀kọ́ wo gan tí ẹ ní ìṣẹ̀lẹ̀ yẹn kọ́ wa gan àti pé kí ni ẹ lè sọ lórí ìṣẹ̀lẹ̀ yẹn. ẹ ti ń sà ẹ kú wa tó tó nu Eh, ohun tí mo rí ni wípé ẹ rí wípé eh, nísìnyìí rédíò wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn pìrìfẹ́tà náà di players hmm. tààrà lọ́wọ́ ara wa. Hmm. Eh, tẹ bá rántí tẹ gbàgbé tẹ gbàgbé tẹ bá rántí ní táìmù ìgbà kan náà ẹgbẹ́ tí fresh fm ń dé ní ìgbà yẹn hmm. èyí ò rédíò yínká pàjọ́ ẹ̀dá ìfẹ́lẹ́. ó ní àwọn pìrìsẹ́tà kọ̀ọ̀kan tí wọ́n ń rà sí ọ̀dọ̀ wọn. Hmm. tó jẹ́ wípé irú àwọn pìrìsẹ́tà gbà náà gan wọn ò ní lérò wípé àwọn lè dé irú ipò bẹ́ẹ̀. Hmm. àwọn rédíò kan wá ń pe àwọn báyìí tí wọ́n ń kó láwọn lórí báyìí. <laughs> nígbà tó wá yá ilé iṣẹ́ Oríyọmí Àmùtáàsì náà dé hmm. àwọn náà gbé rédíò tiwọn náà kalẹ̀. àwọn náà tún bẹ̀rẹ̀ sí ní ra àwọn èèyàn kọ̀ọ̀kan débi wípé wọ́n lọ rèé mú ọ̀kan gan ní ọ̀dọ̀ ayífẹ́lẹ́ náà nígbà náà hmm. lára àwọn tó ń ṣiṣẹ́ lọ́dọ̀ ayífẹ́lẹ́ táwọn mìíràn rà á hmm. ní ìgbà náà. Hmm. tájàgbà. tájàgbà ní ìgbà náà. ok. so tẹ́sí mọ̀ wípé ibi tí èèyàn bá rí wípé yóò gbé òun lèyìn yóò jókòó sí. ńbẹ jàmbá ti tà. bẹ́ẹ̀ ni lèyìn yóò jókòó sí. so fọ́nì tí ń tà. òun jẹ́ a lè ilé sọ̀rọ̀sọ̀rọ̀ tó ètò jẹ́ abẹ́rin pòṣónú àti ìyẹn. ibi tẹ́ ẹ dé yẹn nípa ti fọ́nì tìǹkà ìyàtọ̀ díẹ̀ wà láàrin ti fọ́nì tìǹkà pẹ̀lú àwọn tí ẹ̀ mú àpèjúwe wọn yẹn wá nítorí pé àwọn tí ẹ kọ́kọ́ mú àpèjúwe wọn yẹn wá tí wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú rédíò kan tẹ́lẹ̀ tí àwọn rédíò míì jágbà àwọn yẹn ti akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n ti wà lẹ́nu sẹ́tẹ́lẹ̀ òun ni àwọn yẹn yàtọ̀ tó wà láàrin wọn pẹ̀lú foreign thinker ni pé foreign thinker kò ṣe bẹ́ẹ̀ ní ìrírí bá a ṣe gbóhùn sórí afẹ́fẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọkàn láǹfààní a lè pé ó ní ẹ̀bùn léyìí tó ń lò ní orí social media òní tó fi yàtọ̀ yẹn ẹ máa bọ̀rọ̀ yín bọ̀. ẹ ṣeun ìyàtọ̀ tẹ wá sọ wípé ó yàtọ̀ yẹn ó dáa ǹjẹ́ Ibrahim Labaika hmm. ǹjẹ́ ó fẹ́ mọṣẹ́ nípa bá a ṣe sọ̀rọ̀ lórí rédíò hmm. iṣẹ́ wo mọ̀ sí. olórin ni olórin Islam wọ́n mọ̀ pé rẹ́díò kan kó wa mọ̀ sí tó ń bẹ̀ lọ́dọ̀ oríyọmí amtad. lọ́ndọ́nà mú ìwà adégòkè hmm. iṣẹ́ wo lẹ mọ̀ sí. Hmm, òṣèré ní ìpàdé ni máa. wọ́n mọ̀ pé wọ́n mọ̀ pé ń bẹ̀ kíkókó hmm. wa máa ṣètò. iṣẹ́ là ń ṣe kì í ṣeré ní táìtù prógrámù ẹ̀ ní rẹ́díò náà. ìdí tí mo fẹ́ fara ni wípé àwọn rẹ́díò máa ń wo tàkùn wípé. ta ó gbélé sẹ́wá ga ta ló gbélé tẹ́ wa ga ta ló ní hmm. fọ́lọ́wàsì kí ni hmm. mo fẹ́ mọ̀ bóyá ó ní ìrírí ipa iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tí wọ́n fi pè é tó hmm. ti yẹ ìdí nìyẹn tí oríyọmí àmsà ti ṣe pé fọ́nì ti kà wípé a ah, àwọn èèyàn ń gbádùn ẹ̀. ibi tẹ ẹ dé yẹn ibi tẹ ẹ dé yẹn ẹ̀yin náà ní ìwòye tàbí ìrírí tàbí ìgbàgbọ́ wípé bàbá oríyọmí amsat ni wọ́n pe fọ́nì tìǹkà àbí fọ́nì ni ó ní ó tẹ̀síwájú láti lọ béèrè pé bàbá ẹjẹ́ mi náà bá ń ṣe kí lẹ lè sọ nípa yẹn. Oríyọmí Hamsat ni wọ́n pe fọ́nìtì ka o. Hmm. Hmm, àwọn ni wọ́n pè é pé ọmọ yìí àwọn èèyàn ń wo kíní ẹ hmm. wọ́n ń wo fídíò rẹ̀ ó ní followers ó ní àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀ Yorùbá tó dáńtọ́ lẹ́nu. báwọn àfẹ́ gbọ́. gbogbo àwọn kíní yìí máa ń gbé bọ̀ wá sí rédíò wa bíi. <laughs> so wá wò wípé lójú tí mo fi wò ni pé wọ́n kàn lè wò pé kí làwọn lè fi dè mọ́lẹ̀ hmm. tí òfin ní lọ ó dà anílẹ̀ kan táàmù ọ lọ hmm. táwọn kan mo rò pé ẹni tó fàjà nìyẹn pé ọ̀rọ̀ lẹ̀ ó ṣe lẹ̀ kò ṣe lẹ̀ àìwé lẹ̀ rèé nígbà tá a bá sọ wípé wọ́n fún yẹn ní ẹran àwa jokun ẹ̀ lẹ̀ hmm. ẹ fún mi nílẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ẹ fún mi níwèé ẹ sì ti gbé sórí social media wípé ẹ fún mi ní nǹkan táwọn yóò ti rò pé ẹ fún mi ní nǹkan tí mm. wàá láǹfààní tí ẹ fún mi táwọn ìdókòwò ya mo ní tí ò wá tí ò wá sí lọ́wọ́ mi mo lè pé n tó dígí alẹ̀ láàrin àwọn méjèèjì nù yóò fún mi níta àbàlájì ẹrù bẹ́ẹ̀ nínú nínú fídíò tí fọ́nì tìǹkà gangan gbé jáde tẹ́mi náà sì fojú mi rí fídíò tí wọ́n ti múra wọn lórí ilẹ̀ nígbà náà gbogbo ayé lórí fídíò yẹn gbogbo ayé lórí fídíò yẹn gbogbo ayé lórí fídíò yẹn bí tán ti múra wọn lọ sí orí ilẹ̀ ṣùgbọ́n àárín tí wọ́n gbèwé dání nínú fídíò yẹn. àárín tó gbèwé dání. ṣùgbọ́n wọ́n ní wọ́n kàn gbèwé dání ni wípé ìwé náà ṣèwé gidi pé arúmọjẹ lásán ni ìwé náà. léyìí tí ó sì fẹ́ farahàn náà wípé lóòótọ́ ni wọn ò sì fún ní nǹkan yẹn ṣùgbọ́n nígbà tí Alhaji Oríyọmí Abbas náà máa sọ̀rọ̀ wípé ṣé ó ti béèrè wọn ò fún ni hmm. pé ṣé ó ti béèrè ṣé wọn ò fún ni pé àwọn ní kó lọ gba ilé tó ti lọ gba ilé náà àwọn ò fún lówó ni. Hmm. tẹ̀sẹ̀ sí pé ó sì lórí ó ní tí ajá rí tí ajá fi ń gbó. Hmm. ajá tó rí tó ń yọrù tẹ́lẹ̀ ó wá rí tó wá ń gbó. tó ń gbó náà kó ti rí tó ní àgbò tó sì ń kàn ó ní tóun náà rí. Hmm. wọ́n sì ní ojú la lákàfin sọrí mo rò pé yẹn ni fọ́nì ti ń kárí tó sì tètè yọ ẹsẹ̀ wípé òun ò bá iléeṣẹ́ náà lọ mọ́. ẹ ṣe lára lára ibi tá ẹ dé dún yẹn lára ìwòye àti èrò àwọn èèyàn ohun tá a tún ń gbọ́ tí wọ́n tún ń sọ ni wípé wọ́n ní wọ́n ní ni o wípé Alhaji Oríyọmí Hamzat pé ó fọ́nìtìǹkà ní wọn ò fóun láǹfààní láti máa ṣe bí òun ṣe ń ṣe lórí àwọn social media tẹ́lẹ̀ mọ́ pé yẹn kú tó wà ní ara tí ó jẹ́ kóun ó jápa. ṣé ẹ mọ̀ wípé Nisi, iléeṣẹ́ ó ta fọ́nfọ́n tv kò ní bàjẹ́ bẹ́ẹ̀ ṣe wà nísìnyí tí iléeṣẹ́ yìí ti ń lo òkè kọ́lọ́njẹ́ mọ́ ń lo òkè o. kí rédíò kan wá dé kó wá ní àwọn láìkí gbogbo bí o ṣe ń ṣe àbí tv abẹ́ ṣe ń ṣe òun náà ẹ máa gbé gbogbo àlàyé bọ̀ lọ́dọ̀ òun <laughs> ṣé ẹ mọ̀ wípé yóò fẹ́ pa iṣẹ́ tí gangan tẹ̀ ń ṣe yìí yóò fẹ́ pa lára ẹ̀yin náà wá wò pé ah irọ́ ni jàre ah, jẹ́bi ibi tí mo ti wá táwọn yẹn ti mọ̀ mí kí wọ́n lọ máa ṣiṣẹ́ fún ẹnìkan irọ́ o torí wípé bálọ̀ bálọ̀ àbọ̀ máa ń padà bọ̀ hmm. iṣẹ́ oníṣẹ́ òsì lè dàbí iṣẹ́ ẹni. social media láti lọ máa ṣerú fídíò tó ṣe yẹn tó pe àkọlé rẹ̀ ní aṣoore ọ̀tọ̀ láṣoore ọ̀tọ̀ ní olóore pé kọ̀ọ̀kan tí ẹ ní ìdí ẹ̀ wípé kọ̀ yẹ tí ò bá fẹ́ ṣe papọ̀ pẹ̀lú ẹni tí ó fẹ́ gbà síṣẹ́ tó fẹ́ ràn lọ́wọ́ kò ní ìdí kọ́ máa pariwo nítòjọ wà láàrin wọn àwọn èèyàn tó wá ń wò wípé ah ṣe nígbà tí wọ́n bẹ̀rẹ̀ àjọṣepọ̀ yìí náà ṣe orí social media náà ni aláàjì náà àwọn náà gbé sórí social media ẹ̀mí ẹ ti ń jẹun ẹ̀mí ẹ ti ń sáìwé ẹ̀mí ẹ ti ń sọ̀rọ̀ pé ṣé tóun náà bá tún lọ pé tóun náà bá lọ sórí social media pé kò jẹ̀bi kí ni ìwòye yín lórí ìyẹn bẹ́ẹ̀ ni sà. àwọn kan ló ń àwọn kan ní ọ̀jẹ̀ pé kọ́ ya àwọn kan ní ọ̀yẹ. sẹ́rí ẹni tó ṣe ń bẹ̀ yẹn ni wípé etí tó bá gbà lọ hmm. dandan ni kó gbọ́ àbọ̀ padà. Hmm. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti mọ̀ ní àgídìgbò ti fi sáyẹn wípé fọ́nì ká darapọ̀ mọ́ Mm. fífọ́nì ti ń ka òtún sọ wípé ó dáa ti jà o kò rí tá a sọ wípé ogun kò gún o bí mm. wọ́n kàn wá tún á rí ilé iṣẹ́ ẹlòmíì mm. ṣe wípé ọrọ náà mọ ọdún àwọn èèyàn lójú wípé kí ló dé ẹni tó sì jàre ní sọ wípé òun jàre ẹni tó jẹ̀bi ò ní sọ pé òun jẹ̀bi mọ́ ìdí nìyẹn tí náà ti tóun náà ní láti gbé ta pé Hmm. Eh, ah, gbogbo nǹkan sì ti di eh, pé téèyàn bá tó bá ṣẹlẹ̀ síyàn báyìí kíyàn tètè máa gbé fàyè kí wọ́n hmm. gbọ́ ìtòun náà fi sọ fáwọn fáǹsì ẹ̀ nìyẹn pé hmm. kò rí bẹ́ẹ̀ mọ́ o. ìtòun náà ní ìtòun náà nílò náà lò. tóun náà rí tóun náà ní ló lò ta. ẹ jẹ́ ká tún wá wo bí àtúnṣe rí fídíò kan ní àárọ̀ yìí níbi tí eh, dókítà Yínká Ayéfẹ́lẹ́ tí wọ́n ti ń wẹ́kọ̀ọ́ tí wọ́n ti ń kí fọ́nìtìǹkà káàbọ̀ sí iléeṣẹ́ wọn tí wọ́n sì ń ṣe àdéhùn fún pé gbogbo iléeṣẹ́ rédíò táwọn ní o ní fọ́nìtìǹkà ni ó ti máa ṣètò kí lè rí sọ sí léyìí ṣé ó tún gbé orí bẹ́ẹ̀. ìtàbí tí mo fi bẹ̀rẹ̀ nìyẹn pé iléeṣẹ́ rédíò ti di sáàra pìrìsẹ́ńtà bí ẹni ra players. Hmm. ẹni wípé irú nǹkan yẹn hmm. oró tó dá mi lèmi hmm. náà dọ̀ ìlọjọ hmm. lójú ti yín. ìlò lójú tèmi pé bóun náà ti gba èèyàn wa kan gbà kan tó sì gbà alága àgbà tán ó sì ti wà lọ́dún ẹ̀ báyìí. Hmm. tóun náà bá wá rí i pé ah, bó jẹ́ ẹlòmíì náà tó ṣe sẹ́nu pé ah, ó ti kú obìnrin ẹ̀jẹ̀ káwa ẹ̀ ti gbà kábi ta tẹ́tẹ́ hmm. wọ́n jọ ayò ni. ó pè ó pè ní ẹni tí ò ṣe fún ọ àbúwà ṣe fún ẹ. Hmm. ó rà báwo bá láǹfààní àti ṣe rí kan báyìí fún ọ tó bá ti lè fara dà á ó sì yàtọ̀ sí ibi tó ti ń bọ̀ tẹ́lẹ̀. Hmm. ìdí nìyẹn tí ẹni pé ó ní alákùnrin kan náà tá a pè ní àròjinlẹ̀ hmm. tó náà wà ní social media báyìí náà tó mọ́ sọ̀rọ̀ àwọn nǹkan oríṣiríṣi bí a bẹ́ẹ̀ bí rà Hmm, hmm, hmm. so eh, ibi tó bá sì wu èèyàn téèyàn bá mọ̀ wípé ó wu òun pé òun ó rí nǹkan bẹ̀ nìyẹn náà ó yà sí. síbẹ̀ náà pẹ̀lú kí wá ẹ̀rù bí ẹ̀rù <laughs> torí òye làgbà wò kí ni àtúbọ̀tán ìṣẹ̀lẹ̀ yẹn lórí funny thinker ẹ̀rù bí ọ̀la bọ̀. kò sí àbọ̀ kankan tí àárín òun àti ayéfẹ́lẹ́ ò bá ti dàrú. Ah. òsì àbọ̀ kankan tó tún fẹ́ ní bàbá hmm. tó bá àfi àfi tó bá jẹ́ wípé ẹsẹ̀ mọ̀ pé àwọn èèyàn máa wà tó jẹ́ pé wọ́n ó fìdí funfun síta dúdú hmm. ó sì wà nú hmm. àwọn èèyàn máa wà tó jẹ́ pé wọ́n ó tàbà sókè wọ́n ó yí dogori gbàlájú orí ọ̀rẹ́ ìbàdí ti rúùn kò sí nǹkan kan àbá ní ṣiṣẹ́ àti ṣiṣẹ́ mọ́ ó dáa dológun nǹkan mìíràn. Hmm. àbí tí mo ti yé yín. ló ti yé wa. àbí tó wá jẹ́ wípé nǹkan mi wà lábẹ́nú hmm. téèyàn ti yé èyí ti bí ọgbọ́n Yorùbá èló hmm. gbogbo ayé ló ti yé tó ń ṣẹlẹ̀. ẹ̀kọ́ wa ni ìṣẹ̀lẹ̀ yẹn kọ́ wa fún gbogbo àwọn tó ń wò wá tán ń wa yálà sọ̀rọ̀sọ̀rọ̀ ni ọ́ o òṣìṣẹ́ ìjọba ni ọ́ o ọmọ ẹ̀kọ́ṣẹ́ ni ọ́ o nínú ìgbésí ayé gan generally ẹ̀kọ́ wo nìṣẹ̀lẹ̀ yẹn kọ́ wa ṣé ẹ̀kọ́ wà ń bẹ̀ gan. ẹ ẹ ẹ̀kọ́ wà ń bẹ̀ sà ẹ rí pé ìkẹ́kẹ́ fi kọ́kọ́ ṣáájú náà ní ìgbà kan tí ẹnìkan kúrò ní rédíò kan tó lọ sí rédíò gbòmíì hmm. tí ìjà ṣẹlẹ̀ ń bẹ̀ hmm. nígbà tí ò bá bi tó ti kú òjẹ́ wọ́n tún gbà padà ń bẹ̀ ò pé ó máa bọ̀. bẹ́ẹ̀ni. ṣé tí mo sọ ti yé yín báyẹn. ó yé wa ó yé wa. ẹ ṣe rí àwa tí a bá mọ̀ wípé ó yẹ ká ní ìtumọ̀ mọ̀ ní pé ó yẹ bí kò sí bí kan bí tí bá wà hmm. tó bá tiẹ̀ pè yẹn pé kéèyàn wá kéèyàn sì ní sùúrù kéèyàn ní faradà lórí tóun gangan ṣe. o ti yé ń sà hmm. tàbí kí èèyàn ní kéèyàn ní nínú ọkàn wípé bí tóun ṣe náà ó sì máa dowó hmm. ibi tóun lọ òun lọ òun lọ tò ibi tóun lọ tí mo fẹ́ lọ tò ní hmm. ṣèbí ibi tóun lọ àwọn kan náà jọ bẹ̀rẹ̀ nígbà padà pìtàn fún kò tó sálódé o àwa àjọ bẹ̀rẹ̀